بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته فصل يرفع لمضارع أنا قد أنك أنا ما كافون يما فوني كني أي فوني أفهم فوني فصل إفكاري wọ́n ti ń tẹ̀síwájú inú tíra wa kúkúrò nẹ́dá wọ̀ bá la sọ́dà kúkúrò nẹ́dá wọ̀ bá la sọ́dà ọjọ́ ti àfúrà wa jamaluddin abdullahi bin yusuf bin hisham ansari rahimahullah ìpín kan rèé fẹ́ kà yóò fà á tí wọn náà bá ní sàbẹ nírìn kejì lásán ní dákọ rẹ pẹrẹ rẹ àbẹ wò ló gbé kalẹ̀ ìbùnà hajj alaskọlá ní tí wọn sọ bí wọn padà sí rò wọn dé wọn sílẹsílẹ àwọn fi dọdọ jíṣẹ́ Ọlọ́run wọn fi dọdọ sọhábì èwo la wá gbé kalẹ̀ yìí rìwáyà wọn ni o lọ́dọ̀ gba lọ́dọ̀ àwo lọ́dọ̀ gbàgbà sàfẹ́yà náà fẹ́ tó méjì tàbí lọ tí wọ́n náà wá ní ọ̀rẹ̀ kan tọ́jà rẹ̀ twenty tó fi lọ́dọ̀ eh, àwọn àǹsọ́rí sóò ní ní àǹsọ́rí. nítorí èdè Yorùbá wa la fi ń sọ pé mẹ́tàlá ti wá ṣùgbọ́n lámúrú ju sí Samuel Johnson ní wẹ́rẹ̀wẹ̀rẹ̀ lòún sọ. ní ní ìpín because Samuel Johnson ọmọ Igbo ni bó lọmọ Igbo ti fẹ́ máa pèsè ilẹ̀ Yorùbá kò lè rí sọ òun lọ́fà ọwọ́ àjẹun gbogbo ẹ̀kọ́ ọdákọ̀ ànẹ́bì Ibrahim tó dákọ̀ ànẹ́bà Muhammad bí i pẹ́yìn kùnlé ara wọn jọ wà thousands of years ti lọ aláìrọ́ ni pa ó sọ fún ọjọ́ olùgbésí ayé lórí nàmúrúgù kìnní kan lámúrúdù wẹ́rẹ̀wẹ́rẹ́ gbọ́ yóò tó dákọ̀ ọba mọ́ká gbọ́ló ti kápọ̀ kí ní jẹ́ mọ́ká gbà tí kìnní fi wà táwọn nàmúrúgù fi ń sáyé kò sí ohun tí ń jẹ́ bẹ́ẹ̀ a ní ìpínlẹ̀ mọ́ká sékè sí hajjáru ẹ̀yìn bó wá ní mọ́ká wà gbà yẹn thirty four dọ́tàn láàrin ànábì ẹ̀yìn sáfà níbà Muhammad sallallahu alaihi wa sallam five seventy one years nàbí láì mú tó fún yín sáyẹn lásán tó one thousand years lẹ́yìn sí báwọn méjèèjì wọ́n jọ ń fara wọn lọ́kà kí àdúgbò mọ́ra ànábì Musa àti yín sáà ní ẹwà wà nẹ́bì Musa ọ̀nà rẹ̀ jì tẹ́fẹ́tẹ́fẹ́ ní àrọ̀ ọmọdọ́mọ Yusufu òun ni Musa wá Yusufu ọmọdání ọmọ Yakubu Yakubu ọmọdání ẹgbẹ́milóhùn ọmọ ìṣẹ́aka ìṣẹ́aka ọmọdání ní ẹ̀ ti jìnà jù ọdúnkọ̀ọ̀kẹ́ ni wọ́n wà láàrin ara wọn afẹ́ ìjáwọ́rọ̀ mi sọ́jọ́ ó ní yóò fún àwọn olùmùdọ́ọ̀rẹ́ ọ̀hún lábà fún mùdọ́ọ̀rẹ́ òníra fún káàlìyàn hálù rẹ̀ nínú á fún mùdọ́ọ̀rẹ́ òníra fún nígbà tó bá pa sófò min nẹ́ẹ̀sì bín yàní min harifin nẹ́ẹ̀sì bín ọpa sófò kó níbi ara fi tí ó fún nẹ́sùgbà wọ̀jáàzì ọkọ̀ asófo kò níbi ara àti tí ó fún jágàmù bí àpẹẹrẹ yẹkùmù zayidun tẹ́tìrì yẹkùmù àjárada minna ṣébìn wọ̀jà zimin wọ̀lìdá ìlẹ̀kàrófẹ̀ ẹ̀tìgẹ́tì òun ni máa ń kìlọ̀ fún igbó tó bá bẹ̀rẹ̀ kí ó gbram lọ́mọ ní òfin ọjọ́ orúkọ ni ọjọ́ fi lè mùsọ́rì gbé dọ́mọ̀ fún àdàrẹ láwọn. lóòlò ṣe ní fún dọ́mọ̀ nígbà tí kẹ̀kẹ́ ọ̀sájú ẹ̀ náà lórí. kílé tó fi fún dọ́mọ̀ àwọn sọ wípé ọ̀fà náà ni pé ya ni al'adami al'adami sábàbù al'adami nítorí pé àìsí náà ni ọjọ́ kò sí ojú òjò ń fún náà ni káyọ̀ sí mo rí mo tí máa fi fún máa fún. so bí àpẹẹrẹ yẹ fóòmù zaidon nítorí yẹ fóòmù. òun tí ọjà sámọ̀ rẹ̀ ò síwájú rẹ̀ òun tí ọ̀nà sọ́bà rẹ̀ ò síwájú rẹ̀ òun ló já pè ní yẹ fóòmù zaidon zaidon ó dìde. ẹni pé tẹ́lá sí ọ̀rọ̀ yẹ fóòmù tí lẹ́yìn nílùú mùsàárẹ̀ márùn-ún wà láwọn tọrọ fún àdìmọ̀. ìjọba yìí pè mí lẹ́yìn ni. lóò ó yẹ kẹ́kú wí jù bẹ́yẹn lọ mọ̀rùfọ́ ọ̀hún àwọn kẹ́nìkan sí lọ wí mọ̀rùfọ́ ọ̀hún lẹ́nàwó kọ́ọ̀lì yá ń tó wí bí wọ́n ti máa ń wí ààrẹ gọ́fẹ́ gbìyànjú rẹ̀ ẹ̀nà nàwìyà lọ́ìfà ẹ táyọ̀ díẹ̀ o à ah, ó ti fẹ́ wì ó yá wì wì wì. ẹ̀tí lọ́gbọ́n lọ àwọn kún ọ ẹfọwọ́wẹ́ wọ́kọ́wọ́ mọ̀ ẹ sọ pé lìtàjàmúdì yìí nínú ẹ̀sìn bí wọ̀jà zini òjò bẹ́ẹ̀ lọ Àdé ti kí wúdé bẹ́ẹ̀ ni, ẹ máa fi kún látò ní lọ ni. Mọ̀rùfún ẹ̀rún lè tàjàrúdì yìí ní nẹ́ẹ̀sì bí ń ọjà àzímì. Gbólóhùn káàlì ayọ̀ fẹ́ tètè rẹ̀ yín létí pé ó nídìí sàdédé gbárọ́ fún o. Nítorí pé bọ́ra sílẹ̀ kò ní nẹ́ẹ̀sì, kò ní jáàzì. Táwọn afẹ́ wa wá wí wọn àlámọ́ tó rọ́ fún ìyí rẹ̀ lọ, wọ́n sì máa wí yẹn lọ lẹ́yìn ìgbà ni kọ́ ọ ni wọ yóò ń sọ́bú bìlánì pẹ̀lú mọ̀dárí yóò ń sọ́bú bìlánì láyẹn nẹ́fíò àwọn mímọ̀ sọ pé nẹ́fíò àbájì àbí kan sọ pé lán àzàmáṣàrí ìjà lán àzàmáṣàrí ìjà wọ́n kẹ́ nìkan ní àlámọ̀tò ṣàmáṣàrí wó bẹ́ẹ̀ máa bọ̀ àbíbáyì abẹ́ wa gbà mí jọ mí ẹ wà ń bí ẹ̀sìn tó sì wí náà aya ìgbádọ̀lù húnà láyẹn nítorí kó túmọ̀ nítorí kó túmọ̀ wọ́n láńtẹ́ fún àlú òun lọ tó gbogbo láńsí àbẹ̀dì ni ó máa sọ pé láń àzàmáà ṣàrí ìjà àbá tó ṣe tafsiri tó ń pè ní alikashaf no eh, alikashaf abulqasim alikashaf ó ṣe tafsiri tó ń pè ní alikashaf ọba jẹ́ katira kàgbádùn nípa lókọ̀ ọ̀rọ̀ bíyà pé pé tọba gbápọ̀ á ní mú bá yàfá wọ́n máa yẹn nẹ̀nẹ́ bàlágọ́ rẹ̀ kíra tó lè kàjù òun náà ni tafsir al-Kashaf àwọn olóṣèlú náà fẹ́ràn kẹlì ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ sọ́ra fún kìíní kan tó ń pè ní al-i'tizal al-i'tizal nítorí káfà yẹn mu'tazili mu'tazili jù so gbàtọ́ bá dẹ́dà sọ fún ànẹ́bí musa àrí sọ́látọ̀ sẹ́lám pé láńtàrọ̀ ní tó wíyàn òun ní láíláí ṣùgbọ́n láíláí tìwó ní wí sí láíláí aláàzàlù ni àbí láíláí táyé òfin ní jáì mọ́tà tó fi dálùjẹ́ náà tó àìsí láíláí táyé òfin ní jáì mọ́tà fi dálùjẹ́ náà ọ̀rọ̀ nìkan tó àjẹ́ fáà لأن المؤمنين يرون ربهم ها بيقولوا كما يرون القمر أتجد بقى نزي فوق على سنة فا torí gbogbo àwọn àyà mi tó ń wá kí mú báyìí kò ní tún pé wọ́n rọ̀ lọ́hùn lilladhina ahsanul husna wa ziyada yóò ní àlésí àlésí wo ló tún kùn lẹ́yìn àlùjánná bẹ́ẹ̀ dẹ̀ ni rúyà tó láàyè tabaraka wa ta'ala èyí tọ́lọ́wọ́n tó fi ta àwọn onígbàgbọ́ òdodo lọ́rẹ̀ wọ́n sì máa jẹ aládùn o ṣùgbọ́n kò sí gbádùn tó kú rírí ọlọ́run ọba sùpàdà wọ́n bá rọ́lọ́run báyìí gbádùn yẹn wá dòkun ẹ́ ẹ̀ tafsir al-kashaf ní gbogbo àwọn táwọn lọ ṣe òtòrò ha à ń ṣe phd ní káàsì àlè ọ̀rọ̀ kó mẹ́ nílé mi nísìn ló gà rọ̀ bí àdìmọ̀ sí tí n bá gba phd mi nísìn doctor in philosophy ni wọ́n fún mi torí àfikàrò lára agbébóde òtíkẹ́tì rẹ̀ nísìn wọ́n fẹ́ kẹ́yìn náà mú nǹkan tuntun kẹwa ẹ̀fẹ́ wọn bá ti léyìn fi di pé ìyá di dúpọ̀ irú oyè tí wọ́n fẹ́ gbà ní mo bí ti rí ìgbà ọlọ́run kó jẹ́ ọ̀rọ̀ ọ̀run sí wọ́n gbà pé wọn náà ìyá ni tó ń ṣe wọn náà fẹ́ ọ̀fẹ́ ọ̀sẹ̀ ṣe nǹkan kìí pé wọ́n máa lọ kó tẹni ẹlẹ́nìkan wọ́n máa kó wá. àdìbò ẹni wọ́n pè ní mi yàní tó ń ni yóò mú titun wá èrè pé wọ́n bá ṣe jámọ̀ màlúmọ́tì lásán lásán òun ní o lè sọ pé òun ní ọtọ́rìtì nípa kìíní tí wọ́n bá ń wí kìíní báyìí kán máa wí báyìí mọ́ kán máa wí báyìí torí pé tọ́ba sọ pé fẹ́ ṣe pọ́jẹ́tì pàkẹ́kẹ́ kí ni ohun tó jẹ́ tuntun tó fẹ́ fi kún tí ò sí kó sì wá wo àwùjọ báyọ̀ wá rí òun ni báàsì yẹn ti máa máa nítumọ̀ ṣe pé ọkàn wa wo sẹ́kà ló ṣe pé wọ́n kẹ̀dínlọ́ gbé sórí òṣùwọ̀n ọgbọ̀dọ̀ sẹ́nìkan tó ti sì sẹ́yìn rí ọ̀gọ́dọ̀ sí wọ́n jẹ́sẹ̀ tuntun so that tí kinní bá ti wọnú rọ́fù báyìí àwọn tó bá fẹ́ ṣiṣẹ́ lórí ẹ̀ lọ́jọ́ iwájú yarji'una ilayhi ọ̀bọ̀ ti rẹ̀ rẹ̀ so láyẹn wọ́n kẹ̀dí ń pè ní láń àṣàmàṣàríyá nítorí wọ́n sọ pé láyé ìpè ayérayé ẹ̀sìn ọ̀sán pé láyé láyé méjì nínú a ní al-azal ń pè ní al-furuq al-lughawiyya àlùfòrókù àlùlọ́gọ́wìyà yóò máa ń gbólóhùn wa yóò mele wa yóò mele wa yóò ní wọn jọra wọn àti yorùbá bá fẹ́ tún kàkàrẹ́ láti tún. azal àpè ní láéláé al-abad àpè ní láéláé ìgbọ́ láéláé yọ̀ papọ̀ al-azal láéláé tó ti lọ al-abad láéláé tí wọ́n máa lọ sí ayérayé. wọ́n fi láǹtẹ̀rọ ní tọ́lọ́wọ́ ìfànẹ́bí mọ́tò àlè sọ́lá gẹ́ẹ̀tì lẹ́yìn ń sìn ọ̀ ń gbà pé ni wọ́n fi máa ń sọ nephew daddy lọ́dọ̀ tiẹ̀ ṣùgbọ́n àwọn ọ̀gbà sọ àwọn ọ̀gbà bẹ́ẹ̀ ọmọmi ní ọ̀rọ̀ lọ́hùn níjọ́ gbẹdà ẹ̀yàmọ́ ojú agbárí ìlà àkàlẹ̀ kiri nílé ayé ń bí mẹ́rin sì lè rọ́lọ́hùn lọ́kàn ọlá nàbí náà rí ẹlẹ́dàá rẹ̀ gẹ́gẹ́ bí Abdullahi bin Abbas radiyallahu anhuma wọ́n sì fi tẹ́mọ̀lẹ̀ náà sáni ah, àkágbà ẹ̀wọ́n atúpọ̀ ní àlàámọ̀ tó kẹ́nà wà bí olùkẹ́lì ní rẹ̀ nígbòhun jì sí ní ẹ̀kẹ́ sóhun nìkan ló jì sí lọ́rọ̀ sí fàtí náà àwọn ọ̀làmá alápẹ́kẹ́wò yí kéré lẹ́yìn ó fi wò pé wá ti sáré gbọ̀n kẹ́ẹ̀tì sáré tara àwọn àfáà mi nà mẹ́tọ́jú àwọn àfáà nílá tí wọ́n jì sínú àwọn nǹkan tó kọ̀ bẹ́ẹ̀ ìmọ̀mù nẹ́wáwí àwọn náà jì sáwọn nǹkan bẹ́ẹ̀ ní àwọn sùfàt ìbùnà hajj al-Asqalani rahimahullah àwọn náà jì sáwọn nǹkan bẹ́ẹ̀ ní àwọn ọ̀rọ̀ àfíjà ọ̀rọ̀ sùfàt yẹn náà ọ̀háfì tóun táfi wá yọ ọkọ̀ lágbo súnà yẹn á lẹ̀ wọn nítorí tí mo tẹ́sílà yẹn lòun sì tún lè díẹ̀ ó gba àwọn ibi táwọn al-Imam àti ìbùnà hajj al-Asqalani rahimahullah táwọn jì sí ó sì ṣe é fẹ́ wé mọ́ díẹ̀díẹ̀ pẹ̀tẹ̀ ọ̀rọ̀ sùfáàtì náà ọ̀rọ̀ sùfáàtì náà ọ̀rọ̀ sùfáàtì náà ọ̀rọ̀ bẹ́ẹ̀ ti gẹ́ẹ̀tì bẹ́ẹ̀ sọ ohun tó wà bẹ́ẹ̀ ni pé kò sí bẹ́ẹ̀ ti fẹ́ rìn torí òní mú hátà alimam bukhari rahimahullahu ta'ala àwọn náà jí bí ọ̀rọ̀ sùfáàtì náà jọ rẹ̀ mọ́ ẹ̀yin tẹ́ ẹjọ́ mọ́lé kí ó náà lálẹ́ máa wí fún kọ̀ọ̀kan àwọn gbàrọ̀gbòdò tó wà ń ta àwọn amúláyẹ̀ fàámù dẹ̀dà rẹ̀ bẹ̀tẹ̀ yẹn bá ka kọ̀ọ̀rán ní sọ̀sẹ̀ àwọn tó bí ńlá yìí náà ṣàìtọ́ ni rọjí bisimilahi rahman rahim kò lọ́wọ́ lọ́wọ́ ahad àwọn sọ pé láàbùbì láàbùbì tí mo fi kọ̀ọ̀rán jáde mákìlò wọ́n tún gba àwọn mú bẹ́ẹ̀ nìkẹ́ wá àwọn yẹn pè ní alàbùbìyà bọ́mọ kékeré bá ká àjáde lọ́dún èsì ká kọ́ á lọ́ka alukọ̀ àánú kalámù ńlá ẹ̀sẹ̀ ni wọ́n fún un. Mẹ́tàlá kójọ àfiníkì kọ́ nígbà tí lè kọ́ ti di ọ̀rọ̀ ọlọ́run àgbọ̀dọ̀ tó pe pípa yẹn ní ẹ̀dá mọ́. Mo ti bí ẹ̀yà àgbọ̀dọ̀ pe lẹ́dà pípa lẹ̀dà. Èèyàn la wa ṣùgbọ́n tábìlì tí lè gbé kúrò àjáde àgbọ̀dọ̀ tó pe pípa jáde yẹn ní ẹ̀dá mọ́. Àlùfáà ní ńlá àwọn jì síbẹ̀ àwọn òjò pé ìbí yẹn ni wá ọ̀rọ̀ tá ń sọ náà ẹ̀dá àwọn gíní ẹ̀ wáìdì ọwá sí kọ̀ọ̀kan nú àwọn àfáà ní lábàntùbàntù tí wọn ò rí nǹkan wí sí la àríwísí tí wọ́n wí tẹ́nìyàn lánìyàn ní àlẹ́ ìtìzálì ọ̀rọ̀ rúkìá gbogbo àwọn alìmọ́mù Nawawi rahimahullahu ta'ala abádébẹ̀ ọ̀rọ̀ àìnù ní yẹ́dù wọn lè tu sọ́lá tíkẹ́ẹ̀tì ní ìsìn tó ṣe déédéé èyí àṣàyọ̀ ṣe irú èyí táwọn ṣe àdáwọ̀ máa ń tú ó gbádùn ọ̀rọ̀ ní dáadáa wọ́n máa dákọ̀ ìfẹ́. ìkébò tíkẹ́ẹ̀tì bẹ́ẹ̀ ṣùgbọ́n tẹ bá ti ń gòkè àgbánú tó ń tẹ̀ àmọ́ ẹ sì gbẹnu ni ẹ sàmì ní gbára fún ẹ kò sí béèyàn ti fẹ́ rìn torí òní ni yóò níbi tí èèyàn kù sí àwọn kùndìẹ̀kùndìẹ̀ ẹ̀sìn kùndìẹ̀kùndìẹ̀ yẹn kéré ẹgbẹ́ dáadáa dáadáa yẹn pọ̀ ẹ̀yìn ẹ̀dẹ̀ fi ọ̀hún ń pè kọ́rin dà àlùmọ̀wá zànà fa amma man fakulat mawazinu fa huwa fi 'ishatin radiyah àgbàdo lẹ̀ wọ́n nítorí pé àìlẹ́kọ̀ọ́ ní ń da jàbàtálà má tàwọn akẹgbẹ́ wọn wọ́n sì lẹ gbogbo àwọn ìmáàmù nẹ́wà rẹ̀ ọdún hajjala sọ̀láàdì èèyàn fẹ́ wò pé ta ló súnkù mọ́ nígbà wọn bá yọ ọba rẹ̀ lé ẹ̀kọ́ bẹ́ẹ̀ ìyá sùn àlẹ́ àmàlì kabir alladhi qama bihi àlẹ́ àlìmọ́ni an-Nawawi ọdún hajjala sọ̀láàdì iṣẹ́ ńlá iṣẹ́ ribiribi síra ńlá tó ṣe wípé òun náà lọ́sẹ̀ tá a bá ti wí Quran tá àwọn aládàkọ Sahih Bukhari wa Muslim àwọn méjèèjì wọ́n jẹ́ àmọ́ kí ló tú àwọn ti ṣàfihàn rẹ̀ níbẹ̀ pé èèyàn kàn máa rù sínú ilé náà ni ṣùgbọ́n èèyàn ni wọ́n bí tí ọlọ́run nìkan kùn sí ni wọ́n sì kẹ́kọ̀ọ́ lẹ́yìn ká fojú fò ọ̀fẹ́ ẹ̀sìn ní tẹ̀ ní wíwí sí ẹ bá ti kéwú jìnà á máa mẹ́nu bá tọ́ba padà yá ọ̀yọ́ ń sọ̀rọ̀ bìlán á máa fún lán àbí á máa fún mọ̀jọ́rìn òní nẹ́sùnà pẹ̀lú lán bí ọ̀rọ̀ lan tó ní lánàbọ̀rọ̀ ha àlẹ́ yìí ẹ̀rọ àníjì ànígbò ẹ̀jẹ̀rì lánàbọ̀rọ̀ ha ẹ̀rọ ẹ mọ̀ pé bàríhà àti zálà kankan náà ni wọ́n mọ́ bàríhà mọ́ zálà mọ́ fàtíà mọ́ ń fàkì láyà zálù náà ni. Hmm. wọ̀bì kai almasdariya kai almasdariya ẹ ti rí bẹ́ẹ̀ bí àpẹẹrẹ lè káyí la tàṣà o lè káyí la tàṣà o lè káyí láyẹ̀ kẹwàá ń bẹ̀ kò ṣiṣẹ́ ẹ ti ń gbọ́ mi láàyàn òṣìṣẹ́ ọlọ́tọ́ bá ṣiṣẹ́ ni tààsúnà ni ọ̀bá jẹ́ ọbẹ̀ pé lìkẹ́yìn lásán tẹ̀lé òṣìṣẹ́ kẹfì lè má bànújẹ́ lìkẹ́yìn látàkọ́ àìlàmọ́ fàtàkọ́ wọ́n láti fọ́hù bí má àtàkọ́ sọ ọbẹ̀ pé tó bá fẹ́ sí ọlọ́bẹ̀ tó ṣe lìkẹ́yìn dá láàmù lìkẹ́yìn náà wọ́n so lánàlẹ́bù mo náà ọkẹ́ o bẹ̀ ní kò síṣẹ́ sáó ẹ̀fẹ́ ni ọmọ ṣóòbù bí bi kino ni o bí kẹ́ì ẹ̀hẹ́ wọ́n alámọ́tò náà síbi yìí kọ́ hanifun nùn لأنه من الأفعال الخمسة واو ياسي جاكيني الفاعل إذن إذن إذن مصدرة هذه بيغة توقف àdámọ́ ìzàn yàní òun ni pé ìzàn láhú hàkùsọ̀dáàrọ̀ láhú hàkùsọ̀dáàrọ̀ ó lẹ́tọ̀ ọkọ́ máa àyàgbàǹgbà síwájú ó sì pé wájú ní ọmọ bọ́ sí ìdígẹ́ẹ̀tì lẹ́yìn ìyẹn ìzàn ìdígẹ́ẹ̀tì ìzàn ó sá máa wà níwájú kìí sí lẹ́yìn o bí àpẹẹrẹ ó ní mo sọ́dà iwájú ní máa ń wà wàhùwà mo sẹ́kúrẹ́l yóò jẹ́ nǹkan tá a dojúkọ. mo tẹ́sí ló a lè dá pọ̀ mọ́rọ̀ ó mo fásí ló ń bí kọ́sàmí adẹ̀lẹ̀ fi ìbúra kíkọ́ sí láàárín. àákan gbogbo ẹ̀ o bí àpẹẹrẹ ìdánilẹ́ òtún rí màkà ìdánilẹ́ òtún rí màkà kí ni ìtumọ̀ rẹ̀ tó bá rí bẹ́ẹ̀ máa pọ́nlé ó jésù fún ta ni o lè mọ̀ nkọ́lá ká á zòrò ẹni sọ pé màá bí ọwọ́ ọ̀ ní wọn sọ pé ìdán ó rí mọ́ta tó bá rí bẹ́ẹ̀ máa pọ́nlé tó láwọn nǹkan tí wọ́n fún nǹkan náà súbà wọn ni ìdán ó ti di mọ̀ yẹn ó pè ní mọ̀ nsóbò bí ìdán ẹ ti rí bẹ́ẹ̀. Ọ̀hán. Ìjọba aláwọ̀ tó náà sì so kọfà ìlú mẹ́ta àbí àbí òsì bẹ́ẹ̀ lọ́dọ̀ sí kọfà ìlú dọ̀míru mùsùlùmí òjò bá ń tàṣìlérù ànà ànà káàfù yẹn jẹ́ kí ni ó mọ̀kàn lòmgbé mọ̀kànlẹ̀ yóò alàlùfàtì kí ma hálì lẹ́sìdì Thank you. ولكنها بخيلا ألم تطيع وخير واحدا ẹ kò lè jẹ́ ìzà yìí ìzà ń pọ̀ torí ìzà ìzà eléyìí ìtọ́rí ìyọ́ tẹ̀lé ohun tẹ́sì mọ́ ní ìgbélé yàn kàn fi parí ọ̀rọ̀ lásán nítorí pé bá kọ́ kí ni kọ̀ áìdò ìmúlá wọ́n sọ fún yín pé ìzà yẹn lè dé ìzà rẹ̀ tí wọ́n bá sì kọ́rọ̀ èyí tẹ́ yẹn wọ́n sì máa kọ́ nìyí. wọ́n ti máa kọ́ nìyàn èyí dára sí nsọ nǹkan rẹ̀ ni àyẹ̀ tẹ̀lé ọ̀hún mọ̀tọ́ rẹ̀ ìdán yẹ́fàm eléyìí wọ́n lè fi parí ọ̀rọ̀ bẹ́ẹ̀ sísọ ẹ̀ náà ẹ̀wà rí tó ní bùra tó láàárín lè yí o ẹ̀rì tí a sọ fún ìdán ìdí mọ̀tà awé ìzàn tán àsáwé mú dọ́rù pẹ̀lú ẹ̀tìgẹ́t so eléyìí wá ní wọn ní ìzàn a lè fi kọ́sàmù láàárín yóò rẹ̀ tún ṣiṣẹ́ bẹ́ẹ̀ náà mo tó dára náà ni orí pé wájú náà lọ́wọ́ ni ìzàn wọ́n lọ hìnà rúbíyà hàn fi hàrùn bí i mo tá à ń sọ ní wípé alkọ́sàmù توسق بين إذن وفعله الذي ينبغي أن ينصبه ẹ̀fí rú sẹ̀lẹ̀sí tọ́sẹ̀lẹ̀ sí lìkáyé lálẹ́ kan lìkáyé ẹ̀rì pé ńlá ọbọ́ sáàmì rẹ̀ máa dálíká lábẹ́kú fùlẹ̀ àmàlì ìdásẹ̀ rẹ̀ dó ẹ̀kùndó lè dúó ni òfin yẹn irú ẹ̀ náà wà rí rẹ̀ ní ìdán wallahi nàìjíríyàhùn bihárùbì àwọn àríbẹ̀ àpọ̀lọ́hùn búra a lẹ̀ wọ́n ní nǹkan ẹja a bá wọn jà arábìnrin wọn máa pè é ní kinní ọkàn àbí nǹkan ẹja a jù mọ́ wọn wọ́n látara àgbò ogun náà sọ nínú àwọn ọ̀nà wáṣì rọ̀bì án rọ̀bì án na ṣùgbàríyà zọ̀híratan ó lè rí án almasdariya zọ̀híratan pẹ̀lú án látún fún mọ̀ dọ́rí òní náà sí pẹ̀lú án án yẹn án almasdariya wọ́n pè ní án masdariya min almasdar لأن أن wọ́n fi àìláhù yẹ̀sìrá ní masdar àléfù àti nónù ani ani alifu àti nónù almasdariya ọ̀fínlùú àti fíìlì rẹ̀ mùdọ́rì òní àwọn méjèèjì lè dó nípò masdari tí mo bá sọ wípé òrídù á ní àzìhábà mo tún lè sọ pé òrídù zahaba òdìrí bẹ́ẹ̀ mo yẹ pé èmi àwọn méjèèjì lè dì orí ìdú mo wí báyìí pé orí ìdú an àdìwúsà an azhaba òdìrí bẹ́ẹ̀ irú ibi tó ti an azhaba yìí wọ́n á kà sọ pé gbélé ìbò ṣe pọ̀ tó yọ sọ pé ìgbà ha ọ̀nà fi pè han han wọ́n àti kìíní rẹ̀ tí wọ́n di mọ́sàrí ìkọ̀ mọ́sàrí wọ́n máa ń wà. Náṣíwá ayéyàgò fẹ́ràn ní. Ẹ wọ̀ ọ̀rọ̀ parí àtọ́ sọ wípé wà ń tẹ̀sùn mú ayélujára. Ìtumọ̀ rẹ̀ pé wọ̀ síyá mùkùn. ẹ̀dìdì bẹ́ẹ̀. aniyeg fírọ̀ lé àtùmọ̀hún aniyeg fírọ̀ lé àtùmọ̀hún gùfàránẹ̀hù. àti àtùmọ̀hún gùfìrọ̀tàhù. Àmì lọ díẹ̀díẹ̀. Ó ni máa lám. Máa lám tó sì bá bí àìmì. Ó ní tí àìmù ọ̀bá ṣáájú rẹ̀. ẹ̀bọ́ta ipá àwọn òmùdírù gbogbo yìí ojú wọ́n sí kéèkéèké ọjọ́ mi ní ẹjọ́ ẹ̀wọ́ ọjọ́ ejọ, àbíjá ó ní àìlímọ̀ ánsẹ̀ yẹ̀kúnù mínkù ọjọ́ mígan tẹ́lá ó ní àlímọ̀ ánsẹ̀ yẹ̀kúnù mínkù márùbá o ni pẹ̀lú kí àlímọ̀ ma ṣáájú rẹ̀ o tí àlímọ̀ bá ṣáájú rẹ̀ kọwáwí á ní kò gbọ́dọ̀ jásí kó wí mú dọ́rí lẹ́yìn àyàn ìdínà lẹ́rìí àlímọ̀ ẹgbẹ́ onímọ̀ làmùtòsù dàpọ̀ bí ẹ̀ẹ́lmí tí àlímọ̀ bá ti ṣáájú ẹ̀ ní o àlímọ̀ onímọ̀ wọn ni à ń sáyàkúnù wọn sọ pé àlímọ̀ à ń yẹ̀kú náà ọdún bẹ́ẹ̀ à mi ń kún márédọ́ ẹni pé kò ṣiṣẹ́ láyìn òṣìṣẹ́ pẹ̀lú tàyàkúlù ni sọ ni káàlìmọ̀ sáma ṣáájú ẹ̀ nítorí kọ ní rọ́bà mẹ́rin pé tọ́ka wí àìlìmọ̀ àìlìmọ̀ à ń sàyẹ̀ àlùkádà lọ́gbọ́dọ̀ jẹ́ ọgbọ́dọ̀ jẹ́ àìlìmọ̀ à ń yẹ fàlà hádà hù sàyẹ̀ gbọ́dọ̀ wà ní níbi bí tẹ̀rẹ̀ jẹ́ wọ́n fẹ́ tó gbọ́n kọ ní láwá pé bọ́bá ti wí alìmọ̀ tó wá wí án impossible kan sáré mú dọ́rí pẹ̀lẹ́ tí ní ẹbá sí ohun tó tọ́ bí ipò fẹ́ máa mú ìró ẹni ẹlẹ́ni wá nìyẹn alìmọ̀ ayẹ̀kú náà ọmọ yìí pé kọjẹ́ báyìí alìmọ̀ à ń ṣàyẹ̀kú ònà mi ń kó mọ́rí dán ọlọ́run mọ̀mọ̀ dájú ókè ọlọ́run má mọ̀ dájú pé yóò wà láàrin yín mọ́rúdọ́ yóò padà wà kìí ṣe nǹkan tó kánjú ìsìnkúbálù yẹn pé ó dé bẹ́ẹ̀ sọ irú eléyẹn ọ̀ ní retí kó ṣiṣẹ́ o ó ní bákan náà wà ń súbì kó síbì zọ́nì tí zọ́nì ẹ̀ bá tún wá ṣáájú rẹ̀ wẹ̀ ọwà jìhání o ọ̀sọ̀rọ̀ mọ́ ojú ọ̀nà méjì ló o ojú ọ̀nà àkọ́kọ́ wà á sì bú alátẹ̀kùnù nà ó lè ṣiṣẹ́ níbi eléyìí ìfàyẹ̀kùnù ni òṣìṣẹ́ ó lè ṣiṣẹ́ níbi eléyìí alátẹ̀kùnù wọ́n lérò yìí pé kó bá jẹ́ wàhálà níbẹ̀ lè má ṣiṣẹ́ gbà mí òun ni túmọ̀ ọ̀wọ̀ ìhàlì bẹ́ẹ̀ ti gbọ́ mi nígbà náà lè wà á sì bò alàtẹ̀kùnù kìtìnẹ̀tù torí gbogbo kíní wọ́n dá padà sínú tẹ̀síìrì wọ́n sì sọ̀tún mọ́ àdẹ̀ nípapọ̀ bí wọ́n bá jẹ́ rúfọ́ àǹkàbáyé lótú bí wọ́n bá jẹ́ nẹ́sùn àǹkàbáyé lótú kò dẹ̀ nípapọ̀ ó padà sínú tafsir ọya wọ mood mọ́rọ̀tàn mọ́rọ̀tàn dáwà zanbada àti sí masibúkì bí nìkọ́ọ̀lẹ̀sì náà ẹ ó ní wọ mood mọ́ra a ní ní alẹ́ tójú ẹ̀ pamọ́ dáwà zan ó lẹ́tọ̀ láti fi pamọ́ báyà á sì ń lẹ́yìn átàfi mọ̀sùbókín tó ti ṣáájú bísmín kọ̀ọ̀lẹ̀sín pẹ̀lú kọ̀kàtà tó wọ́n ló bó so àbá àti pọ́tàkọ̀ rọ̀ àìní wọ́n ló bó so àbá àti pọ́tàkọ̀ rọ̀ àìní wà lóòótọ́ àbá àti wọ́n takà wọ̀ àìní ẹ̀ wà lóòótọ́ àbá àti wọ́n takà wọ̀ àìní. Ẹ ó ní múdúmọ́rọ̀ tá ń kalẹ̀ tọ́jú anípamọ́ dàwàá ọlẹ́tọ̀ bẹ́ẹ̀. Bá dà á lẹ́yìn wáwò lè á wọ́n wù á tí fùtà wá wí nì ẹ bá dé mọ́lẹ̀ bó ṣe ń sọ bọ̀tìbò kí ní ó ti gbáwájú rẹ̀ bísímíníkọ́lì fún èkó tó bí àpẹẹrẹ olúgbòsò àbẹ́ ẹ̀tìn wíwọ aṣọ àbáyá tí lè mọ́ máa ń dàbúrà yẹn ọ̀tà kọ̀rọ̀ ìyẹn ni pé wà á ní àkọ̀rọ̀ àyìnì wọ́n tọ́jú àyìn wọ́n tọ́jú ẹ̀ pamọ́. Hmm? ọlọ́bùsọ àdá ẹ̀tù yẹn mi kí ó fẹ́ sọ ó fẹ́ sọ̀rọ̀ nípa kọ̀dá ó sì bá sọ àdàgbòrò àyẹ lásán mọ́ wọ̀ ó tẹ́mi lọ́rùn kójú mi tutù bẹ́ẹ̀ fi lọ́sẹ̀ máa tọ́ káàkiri sùmúfin tó gbọ́dọ̀ dé ni pé kí kó ti ṣáájú látòsẹ̀ rí wáwò láti wáwò yẹn ò ní pé kìí ṣe àtàfi bẹ́ẹ̀ ni àtàfi ní tọ́lọ́sùn pé kìí ṣáàtìkù lọ́fẹ́ tú ẹ mọ̀ pé inú owó pé ṣé àwọn àjọyìn rẹ̀ mọ́ àbá àti láwọn afúnkẹ́sọ̀ ní kéṣe bẹ́ẹ̀ ohun tó parẹ́ sàárín òun ni wọ́n ń pè ní kíní ọ an mọ̀dùmọ̀rọ̀ èyí tí wọ́n ti fi pamọ́ ọ̀tà kọ́rọ̀ yẹn ó wí wáwù yẹn tó bá pè ní wáwù àátú ọ wá sọ wípé àkọ́rọ̀ yóò ní mọ̀nsúbù bí an mọ̀dùmọ̀rọ̀ gbọ́n sí ìwé dáadáa mọ̀nsóòbùn bí ẹnẹ́ mọ́ọ̀dìmọ́ra torí bẹ́ẹ̀ kọ́ ń bo ní ọ̀rọ̀ yẹn ti gba sádà tó fọ́pọ̀ tó gbà rẹ̀ à ń ta fi pamọ́ ní ìbílẹ̀ wíwọ aṣọ gbàgẹ̀rẹ̀ àdàbúrà kó ṣe pé òun nìkan mọ wọ̀ àkọ́rọ̀ ayé ni wá àkọ́rọ̀ ayé ni ojú mi ó sì tutù pẹ̀lú à ó ti tẹ̀ mi. Ìgbìmọ̀ wa wẹ̀ ń tọ́jú àmọ́sùn àwọ̀ lẹ́sì tó wọ góòlù ọ̀rọ̀ kan náà lọ́fẹ́ lódógún sọ pé ó ti gẹ́sẹ̀ kékeré ẹ̀ kìí sàwàdà ọdún mo fi náà bá ń fọ́ni gbé jáde lẹ́ẹ̀kan àyàwó báàdà bí àpẹẹrẹ. lẹ́tò báyìí náà lè nẹ́ẹ̀sì. lẹ́tò báyìí náà lè nẹ́ẹ̀sì wọ́n ń pè láàmú yẹn ń tà lé mi. lè án tù báyìí náà. ọ̀rọ̀ yẹn ibi tó bá fẹ́ fún tó bá fẹ́ ṣe ìrọ́bù yóò pé tù báyìí náà ó fẹ́ fún ìlú mọ̀tàrí àǹsóòbù lè án mọ̀rọ̀. sùmọ́kùtì ẹ bá fẹ́ bẹ̀rẹ̀ kí wà ní ibi báyìí o àlóyìnbó àtúnṣe bẹ́ẹ̀ ti gòkè àgbà. ṣé wàá rí wọ́n pè níjà wàá zá lè ánàná ìdá àbíháríná ánì láyé dúró bí kàlámìnà. Wo? Ọyẹ máa bọ̀ á dọ̀mí bí. Ọyẹ tààlẹ́ tààlẹ́ náà. Húnà, húnà, húnà. Ọyẹ Ìdírísì náà húnà kúnà ọ̀rọ̀ pé gbàmọ́ fàwẹ́ lè sí bí iná kò sí wà láwọn ọ̀pọ̀lùfínà lè tún bá ìjìnà lè ánìyàn mo bí láàmù kẹ́mbẹ́ táńpẹ́ láàmù jọ̀hóòd àìdé láàmù jùhúdù àìdé bẹ́ẹ̀ torí láàmù jùhúdù nẹ́fúyù máa ń ṣáájú òun àìsí ìdèdè ilé rẹ̀ nẹ́fúyù gbọ́dọ̀ gbà wájú rẹ̀. tó ẹ̀hẹ́n ẹ máa gbèbí kan sọ pé wọ́n mo dùn mọ́rọ̀ tá ń jà wá gbán. wọ́n fẹ́ kéde ọ̀rọ̀ yẹn mọ́lẹ̀ o ìtumọ̀ jàwáza yẹn ni pé yomukinu náà á ń lò ìdá àzàrìnàhù láyà zọrọ bí kàlámìnà ó lè kó nira gẹ́gẹ́ bọ́rọ̀ wa náà lórí ilé ìdásí lè tún báyìí náà lè náà sí sáré lè án tún báyìí náà ìtumọ̀ jàwá zania. ṣùgbọ́n bá lò bẹ́ òun ló da ẹ o ṣùgbọ́n lẹ́tọ̀ọ́ ní ìtumọ̀ rẹ̀. lè tún báyìí náà lè náà sí máa nàzẹ́lá ilé ìhìm wọlé aláhùn yẹn tó fẹ́ kẹrù àti ilá fi náà háwì lè alá yà ẹlẹ́mà wọ́n ní sọ rúrú eléyìí àtìlẹ̀ aláyẹkùn alẹ́ náà fi ọjà tó ń bá àdá rọ́sọ́l fọ́tẹ̀sì harú ọ̀rọ̀ láàgá irú oníjẹ́ nǹkan kan irú eléyìí ó wù á ní àwọn ọlọ́wà padà dì báyìí. Adéọba máa ń. Wọ́n ní eléyìí, ọgbọ́dọ̀ ọ̀hẹ́ ọ, àfẹ́sì harú làága ìrù. Ó lè sọ pé lẹ́ẹ̀lá lẹ́ẹ̀lá lẹ́ẹ̀lá lásán lẹ́ẹ̀lá lẹ́ẹ̀lá. kò dé ní sára lẹ́ẹ̀lá agbára orí bẹ́ẹ̀ lè àlá asùnmọ̀ kó ti bọ́ọ̀mù rẹ̀ ni ó sọ pé prophet haru ń gbọ́dọ̀ hàn nírú ibẹ̀ yẹn àti ń sè ìtumọ̀ jàwáza rẹ̀ jàwáza ni ibi tó ti yẹ júùsù mi ń hmm, o ó máa yẹ júùsù mi báyìí torí bó ṣe wà yìí eléyìí náà la pè mí ní bọ́ọ̀mù la ṣe ẹtikẹ́tì ibi tó ti yẹ júùsù mi yìí nípa àwọn yòókù tẹ́ ń kọ́ láti gbà yìí kò yẹ júùsù mi òun àkọ́rọ̀ ayé ní kò yẹ júùsù mi bẹ́ẹ̀ litubayyina linnasi kò yajuzu bẹ́ẹ̀ ibi tó ti yajuzu ni lè alla ya'lama lè alla yakuna linnasi ọ̀yà wọ̀ náhùwà. wọ̀ náhùwà. ọ̀mà kánà lọ́hù. ọ̀yà ọ̀mà kánà lọ́hù. وما كان الله ليعذبهم اه ها ابا ibùdó dọ̀rọ̀ rẹ̀ tó bẹ̀rẹ̀ nsi damul juhud tó bẹ̀rẹ̀ la ṣe dire o tin bá mi وما كان الله ليعذبهم وأنت فيهم ọlọ́run ò jẹjẹ wọ́n yá nígbà tí ra nẹ́bí wà láàrin wọn láàmì àwọn pẹ̀lú láàmì jihad làbúdá àyẹ̀sùgbìkọ̀hù ànẹ́fì wọ́n náà ti lọ máa kàánà lọ àṣẹ́ṣe nẹ́fíà ni máa ànẹ́fíà ما كان الله ليعذبهم وأنت فيهم فما كان الله معذبهم وهم يستكبرون قدر بيه mo ni kọ́pù dìmọ́rù o làgbèrú onílọ̀ọ̀dẹ́lé ìmọ́lẹ̀ abájẹ́ lọ́yẹ̀ jù láwọn eléyìí láéláé ọ̀gbọ́dọ̀ fèsì lọ wí àníyàn bóde o agbọ́dọ̀ kí á ní nìpamọ́ ayérayé torí tí wọ́n tẹ̀ bàjẹ́ ẹ̀rọ ọ̀sán ọmọ káàdà láwọn lè yọ àgbébàhù lè á yọ àgbébàhù bá ti wí àgbàdà wí àgbàdà wí sọ pé fọ́tún di máa rú agbọ́dọ̀ tọ́jú àyẹ̀ pamọ́ láàgá irú àlè ló nǹkan ní ìpínlẹ̀ ọyá káyè dì máa rí ha o. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó lọ́jà gẹ́gẹ́ bíi ká tún fi á ní ìpamọ́ lẹ́yìn hàtà ìdáadáa mọ́tìlára àyẹn kí ń sọ̀rọ̀ ọjọ́ iwájú bí àpẹẹrẹ ooo àtàyẹrì tí ayílé náà Mùsá tí Mùsá ò fi padà sọ́dọ̀ wa nítorí Mùsá àbẹ́ kìí sí pé ọ̀tà án láyéláyé ọ̀gbọ́dọ̀ wí áyàn gbọ́dọ̀ fi pamọ́ ni ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ wí ámì láìláì. má fẹ́ gbọ́ gbogbo àwọn kiri ẹ̀yìn nìṣòro a jẹ́ pé animal bend gbogbo àwọn harfi tó bá jẹ́ pé ń fún kiri nẹ́sìbú. ṣe yàtọ̀ sáwọn èyí àti kọ́kọ́ kà yìí kéde gbogbo wọn. ṣe rí omulibab umm fún nawasibul muzari anini. gbogbo àwọn èyí tó sì fẹ́ fún kiri nẹ́sìbá kìlẹ̀ òkè jẹyọ méjì kìlẹ̀ lọ àmì mélòó ẹ̀yẹ́kọ̀ọ́ méjì lọ ani àti lánìí gbogbo èmi ní sáà ní ọ wà ní ọ wọ́n ti ń pè ní ọ eh, hàtá ní ọ àti láàmù ní ọ tó di bẹ́ẹ̀ ẹ̀hẹ́ ké ìpìlẹ̀ làwọn ilé ẹ̀ràn tó di tó di bẹ́ẹ̀ ìpìlẹ̀ ní àtàwọn ìhàn ókè mẹ́rin ní ìpìlẹ̀ a láàmì káí àti ìhàn wà ní tàhà gbogbo mẹ́fà yòókù ọmọdùmọ̀ràn bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ wọn احتاج بقى عن مدمرة انقلابة كلام التعليل انقلابة كلام الجحود انقلابة حتى انقلابة صح انقلابة واه àwọn ilé tó báyé náà yẹn ọ̀hún ní náà fi kó lè sí ìkàbáì mọ́sílì ìfọn kó lè sí ìkàbáì àìsàn tún ń jẹ́ tàlélò ìdí ìdí pàtàkì láàmú ìdí pàtàkì. mo fún ọ lówó lè tẹ̀ka àlàmọ̀ bó fi kọ́ ìmọ̀ ni ní ọ̀nà ìfọ̀ máa lọ jayé. ẹ̀dígẹ́dì rẹ̀ ẹ̀yìn sínú ọ́fíìsì bísínẹ́sì. ọ̀yà. Now gbogbo wa yìí náà ni ọmọ tó máa azáàbù ni azáàbù yẹn náà ni irú halaki ọ̀sẹ̀lẹ̀ sáwọn ẹ̀kọ́mọ́mùlì halika àníbi dẹ́sọ̀ aláàrin ọ̀rá ẹgbẹ́jà rẹ̀ pé àlè ọmọ méjìlá ní a ní ọmọtò ìjábà ọmọtò dáwà gbogbo àwọn mùsùlùmí sí ọmọtò ìjábà gbogbo àwọn káàkiri tí ń gbòòrò ọmọtò dáwà so ànábì ọ̀kan náà ni òun rẹ̀ sí wà ń ta sí títí sí láyọ̀ fi ní jáyé mọ́ tá ìdá ya ni nazala àyíṣà alayhi salatu salam yẹ kúrò min àṣìlá àyíṣà sallallahu alayhi wa sallam so ara ọgbìn òun fi gbogbo ẹbí ọba gbáyé àtàkì àmìsà ìjà ànábì ni wọn àwọn àyìn náà ọba dídá máa kọ ọmọ ìjà adọlọ́hùn lè ọ̀dìbà ọmọ àǹtà fi yé ọlọ́wọ̀n jẹ́ jẹ́ wọ́n yà ń gbà tọ̀ wà láàrin wọn ìyá ni náà ni alhàlàyé lórí ìtọ́ ṣẹlẹ̀ sáwọn ìjọ sálíù ìjọ lótù eh, ìjọ húdù ìjọ nóhù. ìṣègbè fáwọn ní wàá bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni wọ́n ọ̀rọ̀ sáà máa ọlọ́run bí ẹ̀rọ ìjọ lẹ́sì bímọ́ ní ìlà áó ní ṣùgbọ́n ìlà ní ń tú. Bí orin ẹni tẹ́ fọ́kọ́ ni pé láàásílẹ̀sì ìlà ní sọ àbà. Áó odínrin kàlẹ̀ mọ̀ náà láàásílẹ̀sì ìlà ní sọ àbà. Áó odínrin kàlẹ̀ mọ̀ náà ọyẹ̀wé. Láàásílẹ̀sì ìlà ní sọ àbà. Áó odínrin kàlẹ̀ mọ̀ náà tẹ́lẹ̀hìlánà sọ́àbá ọjọ́rẹ̀ ìtàlẹ̀ mọ́ra. Ó nílà àtìhìlánà sọ́àbá. Ohun tó ṣòro máa wá bí ó ṣe di rọrùn. Ọ̀tí ìgbọ́n tún wí. Kírísẹ̀sì hálà. Yàní ṣàkóháwílù kọ́dúrọ̀lì Àtá àjẹ́ hálà sọ́àbà sọ́àlánì fahimtumuni hmm. la astahilan na sọ́ada kí wọ́n tó sòrò máa wá bí ó sì jọ kọ́làp kí wà bó ṣe máa di ẹ̀rọ áó òdè ríka ìlúmọ́nà áó tó tí wọ́n wá kọ́ náà wà sí nǹkan bí tàbí ni ó túmọ̀ rẹ̀ kí wọ́n tí mẹ́mẹ́ ni pé ìlàá a ní òdìrí kàlì múnẹ̀ títí tí màá fi lépa bá èròǹgbà mi gbogbo ohun tí ọba kọjú mi ti fi ní kéwú tí ó sọ̀rọ̀ yẹn àwọn abẹ́ òṣèrọ̀ àwọn yẹn ìyẹn ní pé ìlà ọba tí wá wí ìlà tẹ́ a ní ń bẹ lábẹ́rẹ̀ pásítọ̀ tí ìgbọ́ ọba sọ wípé àwọn òdìrí kàlì múnẹ̀ tó wí àwọn báyìí ọdìrìlíkà alìmọ́nà ó ti báyìí irú ọ̀yìn mú sí mẹ́mẹ́ ní ìlà báyìí a ní tàwà ní wọ́n fi pamọ́ yẹn ni ó ti bẹ́ẹ̀ ọdìrìlíkà alìmọ́nà la àfihìlànà sọ́àdà ní tó sọ̀rọ̀ máa wá bí ó sì dẹ̀rọ̀ áó ìlà àánẹ́ ọdìrìlíkà alìmọ́nà máa fi lé pàdá èròǹgbà rẹ̀. wọ́n ní áó àlẹ́tì bí wọ́n ní ilá àṣẹ áó yẹ̀ súnmọ̀ méjì ní máa ń tún ọ̀kan tún túnmọ̀ ilá ìyàtọ̀ pẹ́ láàrin ìlà àti ilá ilá àyàfi ilá á ní àwọn olóòtú jẹ́ bí àfẹ́rẹ́. Wàkóńtó ìdá Dàmà gbọ́tò kọ̀nà tàfà omi. Àtàrí kọkọ̀ ọba àwọ̀tá tàfí máa. Ó ní wàkóńtù ìdí. Ìdá ìdàmọ́sù kọ̀nà tàfà omi. Tí mo bá bo ọkọ̀ àwọn ọjọ́ kan, mo rọ́lù, mo bò wọ́n bí kéèrà ṣúgà kàfáǹtì kòrún bàá ibi tó yọ síta nínú ọkọ̀ ní márùn-ún àwọ̀tẹ̀sí tẹ̀kì ma ilá tẹ̀sẹ̀kì ma àyàfi gbẹ̀kúmá tó dó dọ́gba sọ́rí kó ti sí ìlà ẹ̀rọ alíkò sálàtìlà ilá tẹ̀sẹ̀kì ma àyàfi ìgbà tó bá tó ṣe kí ni ah, ó ọwà tó dúró dọ́gba ọ̀bájá fáì àtàbàbíjà wọ́n tún fún àkà ní fà àtàbàbíjà ọwá wil ma'ayyan tẹ́mọ́ wọ́n pè fọ́ òsàbàbíyà látara sábàbí wọ́n bẹ́ẹ̀ fi ní kéde Yorùbá àti lára kí ni sábàbí ohun tó fi ṣe ohun tó ṣe ni bàbá alásán náà wọ́n wí sábàbù yóò bó rí kí kí ni sábà bí ohun tó fi sí ohun tó ṣe ni tí ó sáà ní sábà bí kan wọ́n èé pé ló kúpa púpọ̀ sábà bí náà ni ẹ̀tù gẹ́ẹ̀tì bẹ́ẹ̀ àwòwáwì ìlmọ̀ ìyà àbí wáwù ọwà pẹ̀lú bájẹ̀ mọ̀ tàwọn eléyìí nìyẹn èyí tí ó bá jẹ́ sàṣàbíyà nẹ́fù ìgbọ́dọ̀ ṣáájú rẹ̀ èyí tí ó kẹjẹ wà wò máa yà nẹ́fù ìgbọ́dọ̀ ṣáájú rẹ̀ àwọn tọ́lá bèlè fẹ́yìn àti tọ́lá bò tó ní tọ́lá bò wọn ní amúrú àti má ṣe sọ́díẹ́nsì ṣe má ṣe ẹ̀kọ́ nǹkan tàbí tọ́lá tọ́lá bìyàn lè jẹ́ ṣe àti ṣe. Ọjá bí wà pẹ̀rẹ̀, ọba dẹ́bà ní láyọ̀kọ̀dọ̀ aláìhìm fọyẹ̀mútù. À ní dájọ́ láwọn ẹ̀ntọ́ bá wà núnẹ́ lórí. Fọyẹ̀mútù okùnfà ní ni. Níbi pé wọ́n wà kù. Wọ́n ní sì dájọ́ wọn mọ́ ẹ̀wárí yẹ̀ mú tún yẹn ẹ̀wá fẹ́ sọ̀rọ̀ bọ̀ ẹ̀ bó lẹ́sẹ̀ sọ̀rọ̀ bọ̀ ẹ̀ pẹ̀lú fílmù mọ̀tọ́rí mọ̀nsóbò bí a ní mọ́jùmọ̀rọ̀ òun ní láyé kọ̀dọ̀ àléhìn fa ajẹ́mọ́t máa yẹn jẹ́ fáú àti sábàbíjà ẹ̀dọ̀ pé fáú lè sábàbíjà yẹmútú yẹn ọkọ̀ ní fún lọmọdárì mansobo bí animudimọrọ ẹgbẹ́ gbogbo náà wíwọ láti bàyí bí animudimọrọ wọn aláwọ tó náà sùn yìí hasbun nù àbí wáwùn yẹn jẹ fáyìn bọyọ àìlẹmọ sọ bìrì Ọlọ́run fi mà wọn ó ń sọ dodo níparọ ọyá àìlẹmọ sọ bìrì Ọlọ́run máa ń dánwà fún àwọn oníṣòro wáwùn yẹn pè ní wáwùn màá ẹ wá sọ pé yá àlàmà mùsùlùmù bí alimọ̀tì ọ̀rọ̀ ẹtìrí ọ̀fẹ́ ká parí nọ́sùbà yẹn. wọ́lá tọ́tọ́gọ́ fi ìfọyẹ̀ hìlà àlẹ́ ikú mọ̀gọ́dọ̀ bí wọ́lá tọ́tọ́gọ́ fi ìfọkàkọjá àlàbẹ̀ fọyẹ̀ hìlà ẹ̀rí pé náà yìí ló tún sáájú yẹn ó sì tún tún mọ́ abẹ́ tẹ̀lé mi lọ́ní láàyò ní ṣùgbọ́n tọ́láàbù ní àbílẹ̀ ẹ̀kọ́ tẹ́mọ̀ fi amúrù méjì ní a ní amúrù ṣe a ní amúrù bá ṣe amúrù ṣe òun lẹ́ ń pè ní fílà amọ̀ amúrù bá ṣe òun ní láàyò abẹ́ ẹ̀kọ́ bí ìwé ìtumọ̀ sọ pé wọ̀lá kúlì amáká wọ̀tẹ́ rọ̀bà lábàánà wọ̀lá kúlì amáká má jẹja وتشرب اللبن وأن تشرب اللبن كيلو اسمه إليه ní ẹ̀wò bẹ́ẹ̀ sì tú gan á ẹ̀mí ọ̀gbà pé náà ni á ثم هذا يقول ولا تأكل السمك وتشرب اللبن يعني ولا ولا تأكل السمك وإلا تشرب اللبن ولا ولا تأكل تشرب اللبن àwọn abdullahi ń tọ́nà ẹ̀bí ẹ̀jẹ̀ wà á ń tẹ̀sírọ́ balabani a lè sọ pé nígbà tó mu wàrà má jẹjà kó o mu wàrà kó o má jẹjà ọkọ̀ mọ́ra wọn àtàfi lásẹ̀lẹ̀ yìí ń tún ti wọlé kúlí sàmàkà ọmọ tó bá yẹ sí àti sùn tún wà ọmọ tó bá yẹ sí kankan náà ni kí ni yìí tó so yìí ó ní má jẹ ẹja sórí kúkú náà yù fún ni ìtẹ́sùrọ̀bà lábàánẹ́ wa lábàánẹ́ tó fún wàrà ọ̀pọ̀ tó mú wàrà nínú bàlágà sí átù eléyìí wá ní amúrù eléyìí wá ní kẹ̀ẹ́sì amúrù mọ́ra wọn bí àtẹ́yìn tí wọ́n fi wà á ń tẹ̀ṣirọ́ bá lábàánẹ̀ nínú tí wọ́n fi mẹ́mẹ́ wà á ń tẹ̀ṣirọ́ bá lábàánẹ̀ kó mú wàrà tẹ̀ṣirọ́ bá lábàánẹ̀ kọ́ bá ń jẹjà lọ má mú wàrà o ọ gbọ́dọ̀ jẹjà kọ́ máa kọ́ sí máa mú wàrà. Ọya wà ní sọ́kọ̀tọ́ tìlì fáwù bá àtọ́lá bí. Sọ́kọ̀tọ́ tìlì fáwù wa àtọ́lá bí wà kó sọ̀rọ̀ lè dẹ̀gá ń dìbò náà. Adéfẹ́ rẹ̀ láì méjì náà lókun tá a kà. Ó ní àyìn sọ́kọ̀tọ́ tìlì fáwù tí fáwù bá ṣubú lẹ́yìn tọ́lá ẹ̀wí fà. Wọ́n kò sí dàlí jẹ̀záwù káwá gbèrò ẹ̀san. Ọmọ pé ní tàwa bù. Jósì máa já pé jásímù lẹ́fún ọ. Bí àpẹẹrẹ, kólítà áàlà ọ̀ máa kà fún yín láti lo yẹn dàwáàbò ṣàrù ìtumọ̀ ẹ̀ pé kàálà kí ń tààtú wọ́n pa ṣàrùtò yẹn rẹ̀ ni o kólì kàálà ẹwà mọ́ wá sọ pé ń tààtú ẹ̀ bá ti wá láti lò máa kà fún tí o bá múlù ṣe rí nìyẹn mo máa sọ wípé wá kìí sóhun lọ́dájẹ́ sárùtù fúnra rẹ̀ ṣárùkù mẹ́mbẹ̀ àti parẹ́ àálá ẹwà ìntà àtú ẹ̀bá ti wá wá àtìlù mọ̀ harrama rabbukum alaykum a ké fún yín wọn tọ́lọ̀ kílé wà fún yín àtìlù yàn jẹ́ kí ní o nílò àbí jàwábù ṣárùkù mọ̀jìzó ẹ̀tẹ̀mẹ́tì àtìlù àkhir وشرط الجزم وشرط الجزم بعد النهي صحة حلول إلا ó ní májẹ̀mú jazmu tí máa ń wá lẹ́yìn náàyì òun kọ́ láǹfààní ká lè ṣe ńlá sí ńlá àkọ́là òun ká lè fi sáyẹ̀ rẹ̀ bí àpẹẹrẹ kan sọ pé látẹ́dínú mínẹ̀lẹ̀ àkàtì lásùmọ́ kìnìún teslam wàhálà ìtumọ̀ rẹ̀ ni pé ilá tẹ́dínù nínẹ̀lẹ̀ akájì tó bẹ́ẹ̀ ti súnmọ́ kìnìún wàhálà ìkìláàfi àkólò ti bá fọmọ́ra wọn wọ́n súnmọ́ kìnìún yà àkúrú kàlórí oríṣìí ti jàwábò rẹ̀ wọ́n súnmọ́ kìnìún wo wọ́n máa jẹ ọ kò sí ìyọ bẹ́ẹ̀ ó mẹ́ jẹ́ ọ wọ́n tọ́ pé ìdílé sọ pé tó súnmọ́ kí ni wọ́n fẹ́ slap ìyẹn ni pé ńlá tẹ́dínú mínàlẹ̀ ákádì wàhálà sọ mí náà ládùn a máa tẹ̀síwájú nù jazimu tọ́báyá subhanakallahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk